أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا الله وبركاته atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad kíkẹ́ àti ìgẹ̀ náà kí mo bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé orípa wọn. ní ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nínú tíra al-arba'una nawawiya ìyẹn ní tíra hadithi ogójì tí alimamu nawawi tí wọ́n kó jọ. hadithi ẹlẹ́ẹ̀kejì náà ni a hadithi ta yóò gbajúmọ̀ lọ́dọ̀ wa ta mọ̀ sí hadithi Jibril òun náà ni a ti ń ṣàlàyé lọ níbi tí a ti dúró òun níbi tí Jibril ti béèrè ọ̀rọ̀ ìgbàgbọ́ lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì fún nésì nípa àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà àwọn orígun méjì tí ó gbẹ̀yìn náà ni amẹ́nubà nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá al-iman bil yawmil akhir yẹn pé ká nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní níbẹ̀ àjẹkóyè wa pé ní tábà ń fọjọ́ gbẹ̀yìn ó bẹ̀rẹ̀ láti inú sàárè lọ àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ náà la kójọpọ̀ lábẹ́ al-iman bil-yawmil akhir tó yẹ pé ní èèyàn ò gbọ́dọ̀ tako ìkankan bẹ̀ torẹ́ tó bá tako kan nínú ẹ̀ ó tako gbogbo ẹ̀ náà ni. bákan náà amẹ́nubà ọ̀rọ̀ al-iman kagbà kádàrá gbọ́ òun náà ni ẹlẹ́ẹ̀kẹfà nínú tí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi dá Jibril lóhùn olórọ̀ kádà yìí náà làwa ti dúró àjẹkọ̀yà pé ní gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ pátá ọlọ́run bá sùfánà wa tààlà òun náà ló kọ́ torí pé ní ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátápátá ada pẹ̀lú kádàrá ni ó sì ń lọ pẹ̀lú bọ́lọ́run bá sùfánà wa tààlà bó ṣe kọ́ gbogbo ohun téèyàn ń ṣe pátá ọlọ́run bá sùfánà wa tààlà náà ló dá òun ló dá èèyàn ló dá gbogbo iṣẹ́ tí ń ṣe ọlọ́ni wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yín onúdàgbùn tẹ́ ń ṣe. àìjẹ́kọ́yá pé ní àwọn kọ́dà rẹ̀ ráyè ó ní àwọn nǹkan tá a mọ̀ sí marotib ìyẹn pé àwọn akásọ rẹ̀ tí a ti mẹ́ńṣẹ̀ fúnra wa a ti ṣàlàyé rẹ̀. bákan tá a bá ń sọ̀rọ̀ kádàrà ọlọ́run bá sọ́nà wa tààlà ó fún yẹn ní àlùmọ̀ṣíà kó ṣe ní tí ó bá fún lágbára láti ṣe ìyẹn ló fi la dáadáa taburú kalẹ̀ fún wa ṣùgbọ́n tó bá taburú àtẹni tó ṣe dáadáa gbogbo ẹ̀ náà ló ti wà lákọọ́lẹ̀ pé á lágbájá ò dáadáa lòún padà ṣe lágbájá aburú lòún padà ṣe kì í ṣe pọ́nà ọba sọ́nà wa tààlà ló tú láti ẹ̀ pé ìwọ́n máa taburú wọ́n mọ̀ sí dáadáa ọmọ nìyẹn ni ó fọwọ́ fà fúnra ara rẹ̀ ṣùgbọ́n náà bá ti mọ̀ láti pinlẹ̀ ìtẹ̀yìn ó ṣe ló fi wà lákọọ́lẹ̀ ọlọ́run ṣàbòsí fún ẹnì kankan bákan náà nínú tí a tó ṣe lálàyé fún wa ni pé ní kádàrá tí a ń sọ yìí kọ̀kọ̀ kan ni tí kò hàn sẹ́nìkan tí ẹ pọ́nà ọba nìkan náà ló mọ̀ kò wá sẹ́ni tí ó sọ pé òun náà mọ̀ tí ó máa sọ pé ń tán kọ fún lágbájá rè àbí kó tẹ̀ tó kọjá àlà kó tó sọ pé ní kódà ń tán kọ fún lágbájá á ti tún dàrú ni da kádàrá rẹ̀ rú àwọn wàá bá a tuntun kò sẹ́ni tọ́lọ́run fi ọ̀rọ̀ kádàrá hàn àṣírí tó wà ní ọ̀dọ̀ ọlọ́run nìkan ni àwọn mọ̀lẹ́kà tí ọlọ́run rán níṣẹ́ wọn ò àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán ti wá gan wọn ò àṣírí àtọ̀dọ̀ ọlọ́run ọba ni náà nínú táwọn afáàtún wa máa ń ṣe lálàyé lábẹ́ ilé láti tún ṣàlàyé ọ̀rọ̀ kádàrá wọnú òun náà ni pé ní bọ́lọ̀ ń ṣe kọ àwọn nǹkan oríṣiríṣi ni a rí àtẹ̀fẹ̀dérò àzàlíyò ìtọ́nà bá sọ́nà wa tààlà ti kọ wá láti pinlẹ̀ tó yẹ pé ní kí nǹkan tiẹ̀ tó máa bẹ rárá gbogbo ẹ̀ ti ń bẹ lákọọ́lẹ̀ jẹ́ bó ṣe wà nù hadith pé nǹkan tó lọ́nà bá subhanahu wa ta'ala tó kọ́dá òní kọ́lám ìṣòwòn hadithi ubada ibn samit ó ní mo gbọ́ tánà bí sọ́wọ́ ìpé ní inna awwala ma khalaqa Allahu al-qalam nǹkan àkọ́kọ́ tó lọ́n kọ́kọ́ dá òní ẹni kọ́lám faqala lahu uktub ọlọ́run wa ń sọ fún pé ní yá máa kọ́ qala wa ma za aktub wọ́n á sọ pé ọlọ́run ọba kí ni màá máa kọ́ kọ́ọ̀lù ọlọ́run ní uktub maqadira kulli shay'in hatta taquma as-sa'a kọ̀kádàrà gbogbo nǹkan tálókè àmọ́ èdè ìyẹn ló wà ní hadith ní pé ní gbogbo nǹkan pátá ọlọ́run ti kọ bí ó ṣe máa bẹ̀ ní nǹkan bíi àádọ́ta ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta fifty years ọdún kọ́lọ́n tiẹ̀ tó dá àwọn nǹkan rárá kọ́lọ́n tó dá sánmà àtìlẹ̀ nǹkan bíi fifty years lọ́lọ́run ti kọ kádàrà gbogbo nǹkan yìí là ń pè ní àtẹ̀kẹ́dẹ́rò azali tó ti wà ní òpinlẹ̀ ọlọ́run bá sọ́fàánà wa tààlà ń sọ fún wa nínú suratul hadid suratul hadid aya twenty two ọlọ́run ni ma asaba mi musibatin fil ard àjálù kan ò lè ṣẹlẹ̀ lórílẹ̀ wàlá fi àǹfóṣekùn àbótí ẹ̀ ṣẹlẹ̀ sẹ́yìn ìyẹn gan fún ara yín ńlá sí kìtàbín àbí kó ti nínú ibi tọ́lọ́run kọ́ pamọ́ sí ní kọ́bìlì ànàbọ̀rọ̀ àhà kákẹ́ tó dájà àdánwò ní ká tó dẹni tí ó ṣẹlẹ̀ sí ni àbí ká tó dádánwò gan fúnra rẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ láti pinlẹ̀ bẹ́ẹ̀ eléyìí ni gbogbo ẹ̀dá gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátá lọ́lọ́run bá sùpánù látara ló ti kọ́lẹ̀ síwájú kó tiẹ̀ tó dáwọn nǹkan rárá. àwọn ìjọ tí wọ́n sọnù bí àwọn ṣíà àwọn ní àkídà kátánpẹ̀ ní àlùbàdà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn nǹkan mí ń bẹ tọ́lọ́wọ́n bọ̀ ò mọ̀ tẹ́lẹ̀ àgbà tó tó ṣẹlẹ̀ eléyìí ọ̀rọ̀ burúkú ni ìlànà tí ò dá ni kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bọ̀ ti mọ̀ sí tí ò sì ti wà ní àkọọ́lẹ̀ rẹ̀ eléyìí là ń ní àtẹ̀kẹ́dérò làásàlí bákan náà a tún ní àtẹ̀kẹ́dérò lùmùrí yẹn pé kankọ nípa bí ọjọ́ orí ẹnìkọ̀ọ̀kan àbí òsè láyé rẹ̀ àárọ̀ àwọn nǹkan tí wọ́n kọ́ nígbà tó máa bá wà nù oyún tán kan àkádàrá nǹkan kan látara ètò ti wà nílẹ̀ náà tó wá kọ́ nígbà tó bá tún wà nù oyún bí òsè lọ́jọ́ orí rẹ̀ ọlọ́ni wúwo àlàmùbíkùn ọlọ́run bá ló máa ń yín ilé àǹṣá àkùnmínà àrùn ngba tó dá yín sórílẹ̀ ìpé kò sẹ́nìkan tó wà nílẹ̀ tọ́nà ọ̀bọ̀ ò kò ti ń ṣe torí ẹni tó wà lórílẹ̀ tó gan ló ti mọ́ ló ti ń ti mọ gbogbo tí ó ṣe. antum ajinnatun fi butuni bẹ́ẹ̀ ni ńgbà nù ìyá yín náà gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ sí iná lọ́wọ́ bá mọ̀ gbogbo ẹ̀ náà ló wà lákọọ́lẹ̀ inú fún wa ní hadith abdullahi ibn Mas'ud tó ní nígbà tí ọmọ bá wà nù ìyá rẹ̀ tí máa ti ń pé bí ogójì ọjọ́ mẹ́ta ọlọ́ba sùfàánà wa tààlà yóò rán màláíkà kan sí bí àrùbá ìkẹlìmáàtìn ń wà pa màláíkà iláṣẹ pẹ̀lú àǹkan mẹ́rin kan wọ́n ìkọlù láwùjọ inú tí wọ́n sọ fún ni pé oktoba amala kọ iṣẹ́ tẹ́ni yóò ṣe láyé iye là ń pè ní àtẹ̀kẹ̀dẹ́rò lọ́mọ rẹ̀ yẹn pé bí ó ṣe lọ ọjọ́ ayé rẹ̀ iṣẹ́ tí ó gba ayé rẹ̀ ṣe wàrísìkọ̀hù àrísìkì rẹ̀ ẹ̀ka àrísìkì tọ́yé yẹn ó lò láti inú oyún náà ti kọ́ yẹn là ń pè ní àkọọ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí bẹ́yìn ó ṣe láyé rẹ̀ iye tí ó bá ní láyé náà ni ó ní ẹnìkan ò lè dọwọ́ bò wà ájàlà ìgbà wo gan ni ó lò tí èkó láyé ìgbà wo ni ó kó láyé kò lè dínkù kò lè lékún bákan náà wà ṣaqiyyun aw sa'id olórí èèyàn ni ó jẹ ni àbí olórí ibú ẹ̀dá olórí ibú ẹ̀dá ló jà bó lórí eré wọn pẹ̀lú ńgbà tó bá wà oyún eléyìí là ń pè ní àtẹ̀kẹ́dérò lọ́mọrí nítorí ní í ṣe pẹ̀lú ọjọ́ orí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ bákan náà àtẹ̀kẹ́dẹ́rò lẹ́hàólì kádàrá tó ní í ṣe pẹ̀lú ọdọọdún ti láàrin ọdún kan yìí kí ni ó ṣẹlẹ̀ sẹ́ni yìí. ìyẹn lọ́nà bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratu dukhan aya kẹrin sí karùn-ún lọ́ni fiha yufraku kullu amrin hakim gbàtọ́ bá ń sọ̀rọ̀ òrùlẹ́yìlá tulqadir ọlọ́ni lóru yìí kẹ́bó ṣe rìn lọ́dọ̀ àwọn afá ní ọ̀rọ̀ òru Laylatul Qadr lọ́lọ́run sọ ní ààyè yìí nǹkan ní nítorí ṣàbánu ni ṣùgbọ́n ètò ìrìn náà ní pé òru Laylatul Qadr ni ọlọ́run ní lálẹ́ yìí lóru yìí yóò fọ̀rọ̀ kókó lọ amúrin hakim àmọ́ ti ń pè búbú gbogbo ọ̀rọ̀ àmọ́ pin ẹ̀rí tẹ́bílẹ̀ yóò ṣe rí ni bílẹ̀ yóò ṣe rí ni ọlọ́run bá sọ́nà wa tààlà ọba àlekẹ́ọ́lá ẹnìkan pé bùbùn tí ó sì láàrin ọdún kọ̀ọ̀kan amúrọ̀ mi ní ìndìnà ọlọ́run láti tó wá lọ́dọ̀ wa ni ayé pé ní lọ́dọọdún yóò ní bí wọ́n ti tún máa ṣe kádàrá kálukú pé lọ́dún yìí tí ó ṣẹlẹ̀ ṣeré o bákan náà àtẹ̀kẹ́dẹ́rò lìyá omi tí ó ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ lọ́yẹ́ ojoojúmọ́ náà òun náà wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà yóò mọ bá ń tó ti wà lákọọ́lẹ̀ tìpínlẹ̀ gbogbo ẹ̀dá àti gbogbo nǹkan síwájú kí àtòdàmú ìwà lọ́rọ̀ kádàrá ó ṣe pàtàkì fún wa gan àgbọ́dọ̀ nígbàgbọ́ sí nígbàgbọ́ tí ó kún nígbàgbọ́ tí ó pé àgbọ́dọ̀ mọ̀ pé gbogbo nǹkan pátápátá ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ni ó kọ́ àgbọ́dọ̀ tako kádàrá tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa a gbọ́dọ̀ máa ká máa kọ́ ọ̀hún bá ti ṣe báyìí gẹ́gẹ́ bá nàbẹ̀ àwọn ọ̀rọ̀ sọ́lá gẹ́gẹ́ bó ti sọ fún wa pé tí nǹkan bá ṣẹlẹ̀ fún wa àwọn masha allah fa'al nítorí bá wọ ọlọ́run ọba náà ni ó ṣe ọ̀gbọ̀rọ̀ pé lákún tó fa'al tó kára làkánà kára á ah, ti ń bá ṣe báyìí ni kò bá ti ṣe báyìí bá mọ̀ ni bá ti ṣe báyìí o lẹ́yìn ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí ẹ tán kọ́mọ́tì ń bá mọ̀ ni ń bá mọ̀ ni bóyá ọ̀rìn jáde lọ sọ̀wọ́ nù káwọn bámọ̀nù bá sì má jáde lónìí o àbí nǹkan kan ló ṣẹlẹ̀ sí àwọn bámọ̀nù bá sì má ṣe báyìí o àbọ̀ kówó lọ́jà kan ni ló bá sọ́ọ̀tì àwọn bámọ̀nù bá sì má máa tajà yìí o ànábì ní káwọn máa ṣe bẹ́ẹ̀ fa iná láwùtà fútàfù àmàlà ṣètò nítorí pé ǹbámọ̀nì táwọn yìí máa ń fèsù láàyè láti wọlé sínú ọ̀ràn yẹn ni bákan náà kò ní jẹ́ kéèyàn dúró lé ní tọ́nà ọba sùpánà wà tààlà tó kọ fún un nígbà pé èèyàn wá ń tara èèyàn tó fẹ́ máa mọ́gbọ́n ọrùn ìtọ́jọ́ tiẹ̀ wá pé àti bá ti ṣe báyìí ní báyìí ní ò bá ti ṣẹlẹ̀ sí mi torí pé ní ọba sùpánà wà tààlà tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ lókùn gbà bẹ́ẹ̀ pé ní ọmọ ẹ̀dá náà ti ṣe tó yẹ kó ṣe kó tó bẹ̀rẹ̀ nǹkan ìtọ́nà bá ní kó já sí gbogbo ọ̀tẹ̀ lọ́rùn ni ṣùgbọ́n kí wọ́n ní ǹbá ah, mọ̀ ní ǹbá àbí kéèyàn máa máa bílèmù ọlọ́run pa ọlọ́run ọtí wá ṣe báyìí fún mi. ètí ò bá mu ni. bákan náà a gbọ́dọ̀ gbà pé ní ọlọ́run bọba àlekè ọlá kò tó láti wá lórí iṣẹ́ aburú tá à ń ṣe àbí dáadáa pé ah, ó yá ìwọ́n máa ṣàbúrú lọ kí n máa máa sásábẹ́ rẹ̀ pé á. Ah, èmi tí mo ti yẹ mọ́ bùnmi ọlọ́run náà ló ní mọ́ mú kádàrá tèmi ní rárá o ọlọ́run bò kọ́ fún yẹn báwọn ọlọ́run bá ṣàlàyé pé ọtí tí ò dání wọn láwọn òjíṣẹ́ sí wa ó sọ tírà kalẹ̀ fún wa ó wáá fi ọmọ nìyẹn lẹ̀ lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé fún ọ ọ̀rọ̀ ló wá kù sí lọ́wọ́ ẹni tó bá tó wá lọ mú kò wá ní rí pé ọlọ́run náà ló tó láàsì mi pẹ̀pẹ́ tọ́lọ̀ ń sọ fún wa ní pé ní mọ̀nà amílà sọ́ọ̀lẹ̀ àǹfààní náà sí ẹni tó bá ṣe dáadáa fún ara rẹ̀ ní ló ṣèṣà dáadáa òun náà ló sì lè san rẹ̀ wàmọ́ ní àṣà ẹni tó bá lọ ṣàbúrú fa àlẹ́ ìhá òun náà ni ó tẹ̀sán àbúrú ẹ̀ kò ń ṣe pọ́lọ́ wọn bá sọ́ọ̀nà wà tààlà ló tú láàsì yẹn kí yẹn máa ṣàbúrú ṣùgbọ́n tó ká mọ̀ ni pé àti dáadáa kò tó láàfin yẹn pé máa ṣàbúrú ń tiẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní liman sha'a minkum an yastaqim ẹni tó bá wò kó dúró déédéé nu yín ìtumọ̀ pé ní ọlọ́run tó wà lẹ̀ ó ṣàlàyé dáadáa ó ṣàlàyé aburú ẹni tó bá wò kó dúró déédéé kò sí dáadáa ẹni tó bá mú kejì náà òun ló mú fúnra ara rẹ̀ tó bá wá rí ìyà látọ̀dọ̀ ọlọ́run kọ́mọ́ ah, ọlọ́run wọ lọ tú láti mi ṣàbúrú rárá ọlọ́run kádà ara pé kó tó láti ẹ̀mọ́ ṣàbúrò ṣùgbọ́n ọlọ́run ti mẹ́ni tí ó ṣàbúrò ti mẹ́ni tí ó ṣe dáadáa mo fi wà ní àkọọ́lẹ̀ àárín yìí la gbọ́dọ̀ gbọ́ yé tá a bá ń sọ̀rọ̀ kádàrá ẹ̀wà aláwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí là ń pè ní arkanul iman orígun gbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà kagbọ́ ọlọ́run ọba gbọ́ kagbọ́ àwọn màláíkà gbọ́ kagbọ́ àwọn òjíṣẹ́ gbọ́ àwọn tíra tọ́lọ́run bá fánà wa ta'ala tí ó sọ̀kalẹ̀ fún wa bákan náà kábọjọ́ gbẹ̀yìn gbọ́ bákan náà kágbá kádàrá gbọ́ mẹ́rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ìlànà pẹ̀lú arkanul iman pẹ́pẹ́ téèyàn ò bá nígbàgbọ́ sí èyí ṣe mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló pọ̀ nínú alukur'an jantirẹrẹ tó wá sọ̀rọ̀ àwọn ẹ̀ka àgbàgbọ́ yìí fún wa ọlọ́mọba sùfàánù àtàlà sọ fún wa pé ní leifel birro nínú suratul Baqara àti ìlépè yẹn lẹ́ni dáadáa an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib tẹ́ dájú yín kọ́ mashriq ìbù yọ oòrùn wal-maghrib àbí ìbùwọ̀ rẹ̀ ìyẹn ò tí ì sọ̀yàn dẹ́ni dáadáa walakinna al-birra man amana billah ṣùgbọ́n tá a fi mọ̀ pé ẹni rí lẹ́ni náà lẹ́ni tí ó gba ọlọ́run ọba gbọ́. wàlíyàwómìl ààkìr tó gba ọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́ wàlkìtàb wàlmàláìkà bákan náà ẹni tó gba àwọn màláìkà gbọ́ wàlkìtàb tó fi gba àwọn tíra ọlọ́run bá gbọ́ wànàbí yìí tó gba àwọn ànábì ọlọ́run bá gbọ́ ọlọ́run bá sọ́nà wàtàlá sọ márùn-ún papọ̀ ní ààyè yìí ẹlẹ́ẹ̀kẹfà láàrínú ọ̀rọ̀ mi tọ́lọ́ bá ń sọ fún anú suratul Qamar pé inna kulla shay'in khalaqnahu bi qadar pé gbogbo nǹkan la dá pẹ̀lú kádàrà ẹ̀kọ́ àgbọ́dọ̀ gba kádàrà náà bọ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí náà ni orígun gbàgbọ́ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ tí ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ mùsùlùmí tẹ́pẹ́ tí ò bá gbà kankan gbọ́ ń bẹ̀ kì èyí ṣe mùsùlùmí àbótí ẹ̀ gbàgbọ́ ṣùgbọ́n kò gbàgbọ́ bó ṣe yẹ kó gbàgbọ́ ó tó takò nǹkan kan bẹ̀ lákòjúwe ẹni tó ló ń gba gbogbo àwọn òjíṣẹ́ gbọ́nsìn àfẹyọ̀ kan nù wọn òun ní ìṣe mùsùlùmí. ìgbàgbọ́ wáyé ó gbọ́dọ̀ jẹ́ lápapọ̀ kágbá mẹ́fẹ̀ẹ̀fà pọ̀ gbọ́ ó gbọ́dọ̀ tún jẹ́ nífọ̀ọ́sí wẹ́wẹ́ ntí kọ̀ọ̀kan ní kó sínú ẹ bá ṣàlàyé rẹ̀ díẹ̀díẹ̀ fúnra wa yìí ṣàlàyé tó pọ̀ jù báyìí lọ a tó gbọ́dọ̀ gba òun náà gbọ́ lápèjúwe ìtí kágbọ́jọ́ ọ̀gbìndé àlùkè àwọn kó sínú ó pọ̀ gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ yọ ìkankan sílẹ̀ ńbẹ́. nígbà tí anábíwá mùsùlùmí sọlá tán wá dá jìbìrì lóhùn lórí ìbéèrè yìí ìbéèrè sọ pé sọdáàkítà òdodo náà ni ọtún sọ náà kí á tó máa lọ láàrin yìí ẹ̀rípa sọ̀rọ̀ ìgbàgbọ́ fún wa bákan náà sọ̀rọ̀ Islam fún wa torí méjèèjì náà ni Jibrilu béèrè lọ́wọ́ ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn afáàmù á ṣàlàyé pé ìgbàgbọ́ rèé àti Islam kí ni ìyàtọ̀ láàrin méjèèjì gan ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ ní orí rẹ̀ ṣùgbọ́n ní ṣókí wọ́n ní al-islam nígbà míì àtú al-a'malu zahira àwọn iṣẹ́ tó hàn síta àtú àwọn iṣẹ́ títa ìgbàgbọ́ àtú al-imanu àtú al-a'malu al-batina àwọn iṣẹ́ kọ̀kọ̀ ẹ̀rí gbogbo àwọn orígun ìgbàgbọ́ tá a sọ yìí ẹ̀rí pé ní ọkàn náà ni yóò wà ká ọlọ́run bá gbọ́ bẹ̀yìn gbọ́ ká àwọn tíra gbọ́ aláwọn iṣẹ́ tọkàn ni ìgbàgbọ́ amọ̀tú nígbà mi. bákan náà nígbà míì fèrè wọn a sọ fún wa pé ní méjèèjì náà wọn a máa jẹ́ ìtumọ̀ kankan náà nígbà tá a bá dárúkọ ìkànnù méjèèjì ta ní al-islam ó ti kó ìgbàgbọ́ sínú torí pé yìí ò lè ṣe islam láì nígbàgbọ́ rárá ní láti sọ pé ẹni tí ò bá gba nǹkan kan gbọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ kì í ṣe mùsùlùmí ìyẹn náà máa ń sọ pé ní mẹ́kálímọ̀ méjèèjì yìí o ìdá tààrọ̀kọ́ nígbà tí a bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ tá a dá kan sọ nínú méjèèjì tá a sọ pé àlìsílám lápèjúwe àbí tá a sọ pé àlìmánù lápèjúwe ìjìtámà á ìyẹn pé ìjìtámà àtà nígbà tá a bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ wọn ò jẹ kankan náà tá a bá ní ìsìláàmù lápẹjù ètò àtúgbàlérò ní ìmọ̀ọ́nù ìgbàgbọ́ tọ́nà bá ní yá ayọ́ alẹ́sìn náà àmọ̀nù tọ́lọ́ ń sọ̀rọ̀ gbàgbọ́ pé ẹ̀yin tẹ́ gbàgbọ́ ìtọ́gbàlérò náà ni ìsìláàmù nígbà tá a bá fẹ́ yọ ọ̀kan tá a sọ kejì ìtumọ̀ méjèèjì ní òkò sínú bí a tó pé ayọ́ náà bákan náà tọ́lọ́run bá sọ pé ẹ̀yin mùsùlùmí yóò tún mùsùlùmí yóò tún islam yóò tún tún ìmánì àlàyé màá fà mọ́ ṣàlàyé pé gbólóhùn méjèèjì yìí o nígbà tá a bá sọ ní àpapọ̀ tá a bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ yóò tutù mọ́ méjèèjì bọ́ tá a bá sọ lápapọ̀ tá a sọ méjèèjì papọ̀ mọ́ra wọn ní kálukú ní túmọ̀ tiẹ̀ lápẹjọ ibi tọ́nà bá sọ wánà wàtàlá sọ pé ní iná ilẹ̀ mùsùlùmí wà lè mùsùlùmí àti tọ́nà tó a mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin nítorí wà tẹ̀lé pé wà lè mùmìnì wà lè mùmìnì àti mùmìnì lọ́kùnrin àti mùmìnì lóbìnrin. ayé pé ní nígbà tọ́nà ti sọ méjèèjì yìí papọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ìsìláàmù yóò ní ìtumọ̀ ohun ẹ̀pẹ́ ní ìtẹ́gbà lérò ń bẹ́ ó yàtọ̀ síra wọn. ibẹ̀ láti wá rí pé ní wọ́n á sọ pé ní ímánì ipò tiẹ̀ tún ga ju ti ìsìláàmù lọ. ìmánì ipò rẹ̀ ga ti ju ìsìláàmù lọ nínú àpèjúwe ilé ìtaàrí nínú alukur'an níbi tí wọn bá sọ fún wa ta'ala ti ń sọ fún wa nípa àwọn lárúbáwò kò kàn tán wá bá nàbí tí wọ́n sọ pé àwa olùgbàgbọ́ ni wá ọgẹ́ bọ́lọ́run bá ti ṣàlàyé rẹ̀ fún wa nínú suratul hujurat ọlọ́ni qalatil a'rab amanna àwọn lárúbọ̀ kó wá bánà pé agbọ́nà bá gbọ́ ọlọ́ni kánàbí sọ pé kul lam tu'minu lam tu'minu sọ pé ẹ̀ tí ìgbàgbọ́ walakin kúlù àfúlámù náà ẹ̀ sọ pé àgbà ìsìlámù ni fàlámà yẹ́dì kọlẹ̀ ìmánu fi kò lórí kan torí pé gbàgbọ́ ò tí ì wọnú ọkàn yín kí ni a fẹ́ kọ́ ń bi eléyìí ni pé ní ọlọ́run ní kánẹ́bí sọ pé ẹ̀ tí nígbàgbọ́ ìgbà ìsìlámù ayé pé ipò ìgbàgbọ́ tó ju ti ìsìlámù lọ ẹ̀ ẹ́ pé méjèèjì náà dárúkọ ń yẹn dárúkọ ìgbàgbọ́ ń dárúkọ ìsìlámù ayé pé ní ìkọ̀ọ̀kan ní túmọ̀ tiẹ̀ nàfọwọ́ padà sọ ní sókè ọ̀rọ̀ pé ní kúlùmú mi mùsùlùmí gbogbo mùmìnì ni mùsùlùmí torí pé kò lè di mùmìnì òdo àbí kókó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n wà lẹ́sà kó lò mùsùlùmí mùmìnì ṣùgbọ́n kì í ṣe gbogbo mùsùlùmí náà lè pè mùmìnì òdodo ó kàn lè nígbàgbọ́ tí ó fi yàtọ̀ sáwọn kèfèrí ṣùgbọ́n ìgbàgbọ́ wọn ò tí sọ́kàn rẹ̀ àìpé stéèjì Islam kò tó ti ìmánì eléyìí ni àlàyé táwọn àfáà tún ṣe lórí eléyìí ìlànà gbọ́dọ̀ gbìyànjú la gbọ́dọ̀ mọ̀ ń pa àgbàgbọ́ la gbọ́dọ̀ ṣiṣẹ́ ká ṣe kìràkìtà kí gbàgbọ́ wa lè lékún ká má jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ lásán ká jẹ́ kí ipò wa tún dé ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí tí í ṣe al-iman iman táwa ń sọ yìí a gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ bákan náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ àwọn iṣẹ́ olóore tí yẹ kí mọ́ níyàn lékún a gbọ́dọ̀ mọ̀ kí a máa ṣe torí àwọn nǹkan tá a ṣàlàyé fún wa nípa ẹ̀ka nípa orígun ìgbàgbọ́ yìí bí yẹn ṣe gbàgbọ́ sí náà àtúmọ̀ jẹ́ kí mọ́ nìyẹn lékún lápẹjọ ìfẹ́ alágbọ́n náà bá gbọ́ ǹjẹ́ bákan náà ní ìgbàgbọ́ wa ṣe rí ẹni tó mọ̀ ń pa àgbàgbọ́ yẹn lè fi ẹni tó kàn ló ń gbàgbọ́ lásán bákan náà gbọ́n mọ̀lẹ́kà gbọ́ ẹni tó mọ̀ ń pa ìgbàgbọ́ yìí tó ṣiṣẹ́ tọ̀ ẹ̀ ẹni tó kàn ló ń gbàgbọ́ lásán ẹ̀wárí lẹ́yìn àwọn ìtààmọ̀ sí orígun ìgbàgbọ́ yàwá ní àwọn ṣọ́àbọ̀ ìmánì àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka tó tún yà ní abẹ́ rẹ̀ èyí tí ànábà Muhammad sallam tí wọ́n ń sọ fún wa nínú hadithi kan pé al-imanu bid'u wa sab'una aw bid'u wa sittuna shu'ba ìyẹn pé ní ẹ̀ka àgbàgbọ́ àádọ́rin seventy ó lé ó lé ìyẹn pé seventy something ó wà nù rìwáyà ń pè ní àádọ́ta ìyẹn pé ọgọ́ta sixty tó lé díẹ̀ ní fàfùdọ́lù ha èyí tó lágbára jù tó lọ́lá jù náà yẹn ká gbàgbọ́ ní kọ́ọ̀lù láà ilaha illallah yẹn pé náà bá gbọ́ ká má sì nǹkan mi dẹ́yìn ọlọ́run wá àdínà ha àwọn èyí tó kéré jù nínú àwọn ẹ̀ka àgbọ̀gbọ́ ni ìmọ̀ tọ̀tọ̀ lára àni tọ̀rík abárí tó lè ṣe ní láburú lọ́nà ká kúrò nínú ìgbàgbọ́ ni. wàlhàyà shu'batun min al-iman kéèyàn níwá tìjú kó níwá rẹ̀lẹ̀ nínú ìgbàgbọ́ lòun náà ẹ̀rí pa àwọn ilé ẹ̀ka nínú àwọn ẹ̀ka tó yẹ pé ní téèyàn ò bá sì ṣeun àǹtí pé ń kèfèrí ni ẹni tí ò bá ní tìjú tó jẹ́ mùsùlùmí àǹtí pé ń kèfèrí bákan náà ẹni tó ní tó lè ṣe yẹn láburú lọ́nà tí ò mú kúrò a pé ń kèfèrí ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ òkun ní pé àwọn ẹ̀ka eléyìí ò tó tó àwọn ẹ̀ta pè lórígun nínú àwọn ẹ̀ka àwọn orígun wà bíi kọ́ọ̀lù láìla àìlàlá àwọn ẹ̀yìn nínú abẹ́ orígun ni ó wà kagbọ́ lọ́wọ́ bá gbọ́ kagbọ́n mọ̀lẹ́ka gbọ́ ẹ̀wọ̀n láwọn ẹ̀ka kan wà tó pé ní àwọn téèyàn ò bá ṣe yóò dẹ̀ lẹ́sẹ̀ ni kò sí ìdí kèfèrí àwọn kan wà téèyàn ò bá ṣe ò ní jẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ò ní kún tó èrò ẹ̀ ni pé téèyàn máa rí ní tí yóò lè ṣèyàn lábúlọ́jọ́ gbogbo àwọn nǹkan ilẹ̀ afirika mọ̀ náà tó jẹ́ orígun ni àbáwọn ẹ̀ka káwá gbìyànjú kó jẹ́ pé àámọ̀ ẹ̀ ṣe náà eléyìí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí jibril tó bi anábà muhammad sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ jibril wa tún tẹ̀síwájú pé akhbirni anil ihsan fún mi ìròyìn tí ń jẹ́ al ihsan bí ànábì pé fún mi rò nípa tí ń jẹ́ al-ihsan. bàbá ní al-ihsan léde lárúbáwò ní ìṣe nǹkan dáadáa látara àfúsùnù ló ti wá wọn bá ní ahasana ó ṣe nǹkan yẹn dáadáa ìnáwó bá sọ́nà wa ta'ala lò nínú al-Qur'an nínú sọ́tò sábídà ayé àkejì ọlọ́ni alladhi ahsana kulla shay'in khalaqa ọlọ́run ọ̀bọ̀n ọba tó yẹ kó gbogbo nǹkan tó dá ló ṣe dáadáa ló pàfẹ́tì ẹ̀ ó ṣe bó ṣe yẹ kí orí dáńpẹ́ ní ìfànùnú tọ́lọ́ba náà sì ń pa wá láṣẹ nínú alukur'an pé wà sínú ẹ ṣe dáadáa gbọ̀ntẹ́bà ṣe ẹ ṣe dáadáa inna Allaha yuhibbul muhsinin torí pé ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ àwọn olùṣe nǹkan dáadáa ìyẹn àyà one ninety five suratul Baqara bákan náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ó ń ròyìn àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn dáadáa ọlọ́ni bàlá man aslam wajhahu lillahi wa huwa muhsin ta ẹni tó dalẹ̀ ní tí kò sí nǹkan mí jọ̀nà ọba lọ kò dájú kan nǹkan mí jọ̀nà ọba lọ wa huwa muhsin ló wá ṣiṣẹ́ rẹ̀ ló wá jẹ́ ni dáadáa tó ń ṣe dáadáa ẹni dáadáa wọn ló ń ṣe ń bí ìyẹn pé tó ń tẹ̀lé lánàá anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yẹn ni ẹni tí a mọ̀ sẹ́ni dáadáa nítorí ìpínlẹ̀ dáadáa ni ṣùgbọ́n èyí tí jìbìrìlì wa bí ànábì ń bí ó wá sọ àwọn gírèdì tó ga kéèyàn fi ń ṣe dáadáa na ànábì fi dá jìbìrìlì lóhùn ànábì al-ihsan dáadáa tó béèrè yìí pé àká ní èèyàn ṣe dáadáa tó kojú òṣùwọ̀n tó àfojú ẹ̀sìn wọn pé àìní dáadáa lẹ́nu yìí ó ní an ta'budallah ọmọ ẹ̀sìn lọ́hùn ìtumọ̀ ẹ̀pẹ́ ní tíyẹn bá ṣe dáadáa míì fún yẹn ń sìn àbó mọ iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe dáadáa tí yẹn bá ṣe náà kìí ṣe dáadáa tẹ̀sìn yìí ti ń ṣe torí kò ṣe lórúkọ ẹ̀sìn ṣùgbọ́n dáadáa táwọn pé ah dáadáa tí ó ga jù ó náà ní pé àǹkà àbúdàlá kọ́ ọmọ ẹ̀sìn lọ́n ká àná kàtàrọ̀ bí ìgbà pé òun rí ọlọ́run ẹ dáadáa yìí láàrin yìí náà téèyàn bá ń ṣe nǹkan lójú ẹni tó ní kéèyàn ṣe tí bá ń ríyàn èyí ò fẹ́ sí dáadáa lọ́dọ̀ ọmọnìyàn nù o bóyá ọ̀gá ẹni èyí ń kọ́gá mọ̀ pé mo mọ̀ nǹkan yìí ṣe èyí ò fẹ́ sí dáadáa ṣùgbọ́n náà ọba tó dá wa tó dọ́gà wa tó dá ń tà ń ṣe òun ló dì sáàfù ká ṣe dáadáa fún jù bóyá òun là ń kí ni ká gbígbà páà ń bóyá à ń ọlọ́run subhanallah walhamdulillah àbá ń wá foríjì lọ́dọ̀ ọlọ́run pé wá foríjì wádọ̀ mi kàdúgbà pa ọlọ́run ọba tá à ń ṣe fún ni àbá ń ṣàdúà ká máa ṣàdúà kọkàn wa wà hajj àbá ń gbàwẹ̀ àtàwọn ilé ni dáadáa tó pé jù ìyẹn náà náà fi to al-ihsan sí ìpele alákọ̀ọ́kọ́ tó ga jù nínú àwọn maratibu dín tó yí ó wà nù hadisi yìí nípa ti sọ̀rọ̀ ìsìláàmù fún alẹ́ ká ní ìmọ̀ni jù lọ ìmọ̀ni tó ń ga ju ìsìláàmù lọ èyí tó tó wá ju ìmọ̀ni lọ ní ihsan ìyẹn pé tí ìmọ̀ni yẹn bá dé ibi tó yẹ kó dé tó kún dáadáa yóò wá dépò al-ihsan tí ẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe fọ́lọ́ yóò máa ṣe wíwà pé ìrìn ọlọ́run bá ní nípa bí mọ́ni sì lágbára tó lọ́kàn rẹ̀ ṣùgbọ́n tí mọ́ni yẹn bá lẹ yóò máa lóun sin lọ́run yóò bẹ lọ́run ọkàn rẹ̀ ò ní sí bẹ́ẹ̀ ẹni tí mọ́ni yẹn bá pé tó dúró déédéé yóò di epo ìsánù ìyẹn la fi ní ká gbìyànjú ká ti tẹ dáadáa lórí mọ́ni wa ká náà lè bà wà nínú ẹ̀ tó ń dé ipò yìí tó máa ṣe nǹkan gbà kọ́ wọn rí ọlọ́run bá tó ní kan ṣe ẹni fàyín lámùtàkùn tààrọ torí pé tọ́ ọ̀ bá rí nǹkan àmì rọ́nà láyé yìí tọ́ ọ̀ bá rí fa iná wù yàrá ọ̀ka òun rí ẹ ẹgbẹ́ tó bá ti àríkà àkọ́kọ́ yẹn pa ah, òun rí òun gbà pé òun rí ẹ òun rí ẹ bóyá ìbára tó ń fẹnu ṣe ni ó mọ tó ń pè lẹ́nu èyí tó wà lọ́kàn rẹ ni ó mọ̀ ó mọ̀ tó di fọ́kàn tó pé náwó alimu bèbá ti sudur ẹni tó mọ̀ tó wà ní kọ́kọ́ kan ẹni ní ayíkọ́ ní tí wọ́n náà bá wá fẹ́ ṣèjọsìn ó wàá jẹ́ kí àtọkàn àtẹnu àtara kí gbogbo ẹ dúró nítorí tọ́lọ́wọ́n ọba ọba tó ń lọ́kàn ẹ̀ kọ́ wàá dúró lọ́dọ̀ ọlọ́run pẹ̀lọ́kẹ́ pẹ̀lára ẹ torí pé tí wò bá rí ọgbọ́dọ̀ gbà kó òun rí ẹ ọ máa sọ ìwọ ọlọ́run níbi gbogbo ohun tó bá ṣe ẹ̀rọ àwọn èèyàn lénìí bí ẹ bá sọ síwájú bóyá ń sọ wọn lórí iṣẹ́ tó ń ṣe wọ́n fẹ́ ṣe dáadáa pa ìfìjìlétọ̀ wà ń bẹ̀ o àsùpàfáìsọ̀ ń wò wá o àbọ̀gà wá wà ń bẹ̀ o kódà ń gbà mí ìkòtẹ́ ní sáwọn èèyàn yìí ń bẹ̀ wọ́n kàn gbé àwọn ọmọ sí nìkan bíi cctv kó yá máa sọ wọn wọ́n dẹ̀ máa ti nǹkan yìí dáadáa nítorí wípé ní wọn fẹ́ ká ráwọn pé aláṣẹ ètò làwọn sọ ọgbọ́n lọ́wọ́ bá sùpánù wa tà lọ́jọ́ pé ẹgbẹ́ nǹkan síbẹ̀ ẹgbẹ́ nǹkan síbẹ̀ ń rí èèyàn wà pẹ̀lú èèyàn òtítọ́ ni ó ní ó rọ́kàn yín bó láti wá ṣe tiẹ̀ ẹ̀rí kò ń lọ ẹlẹ́yà ká ti ṣètò àdàjù torí gbogbo àwọn èèyàn tó ń sọ wáyé wọ́n lè máa rin táǹṣe ni láwọn èèyàn wọn ọ̀rọ̀ kan wá ṣùgbọ́n náà bá ọ̀rọ̀ kan wá ó rí ta wá bàá náà gbọ́dọ̀ sọ àwọn nǹkan tá a bá ṣe fún a gbọ́dọ̀ sọ dáadáa ànábì àwọn sàṣọ́lá ló ń sọ fún wa pé ní torí pé tí wò ó bá rí òun rí ẹ̀ òun rí ẹ̀ òun náà wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni òun náà rí ọlọ́run bá subhanahu wa ta'ala tó dìgbà kó ọlọ́run bá subhanahu wa ta'ala ti ti rí òun ilé òun ipò ẹlẹ́ẹ̀kẹta náà àwọn ipò gbàgbọ́ òun náà sì ní ipò tí ó ga jù ìlẹ́fẹ̀ẹ́ àwọn ẹni síwájú wa láwọn ẹni ọlọ́run wọn á mọ sọ àwọn ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ń ṣe ẹni tó gbà pé ní gbogbo táwọn ń ṣe yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ní rí anábà muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwọn sòhábà ńjọ́ kan ó ní inna ahdakum idha qama yusalli anábì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹn bá dúró kì í bá ń kírun fa inna yunaji rabbah ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ní o rọ́bà ọ̀bẹ́ìnàwó àbẹ́ìnàlẹ̀ kébọ̀là àbí ọlọ́wọ́ bá rẹ̀ pé kó yá fọkàn sí ti ń ṣe kó yá ṣe ń torí tọ́lọ́n kó gbà pọ́lọ́n bá sùfánù àtàlà ọba tí ń rí wọn ni hadisi yìí ó wà ní sọ̀rọ̀ ìlú Bukhari bákan náà lànà bá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadisi mi anabi ní innakum la tad'una al-asamma wala gha'iba ìgbà tó náà sọ̀hábà tí wọ́n ń gbóhùn sókè pàkàtí yín kálukú rántí ọlọ́run anabi ní ẹ̀sùn òun yín díẹ̀díẹ̀ torí pé ẹni tẹ́ ń pè kìí ṣe àsọ́bù kìí ṣe adití tẹ́wà ní lọ́wọ́ yàrá kígbe ní òtò gbọ́ wàlágà ibà kìí ṣe ẹni tí ò sí ń bi tẹ́ ẹ wà ẹni pé ó wà ń bi tẹ́ ẹ wà pẹ̀lú mọ́ rẹ̀ ìnákùn tẹ̀lé òun ẹsẹ̀ ní à ń kọ̀rí ibà ẹni tẹ́ ń pèsè ní ẹni tí ń gbọ́ gbogbo tẹ́ ń sọ ní kọ̀rí ibà tó súnmọ́ yín àyípẹ́ ni ọlọ́run bá ń rí gbogbo tẹ́ ń ṣe kò pamọ́ sí lẹ́yìn náà yà gbọ́dọ̀ ṣe é bó ṣe yẹ kẹ́ ẹ ṣe bóyá ìrun là ń kí ni bóyá àdúrà là ń ṣe ni bóyá kùránì là ń kà ni a gbọ́dọ̀ ká a gbọ́dọ̀ ṣe ẹ kírun bó ṣe yẹ ká ṣe ọlọ́run bá sọ́nà wa tààlà sọ fún ẹnu suratul Baqara ọlọ́ni wa idha sa'alaka ibadi anni tí àwọn ẹrú mi tí wọ́n bá béèrè ń pa mi lọ́wọ́ rẹ̀ fa inni qarib sọ fún wọn pé ọba tó súnmọ́ ni mí mo súnmọ́ wọn yàgò gbogbo ohun tó ń ṣe ní ń rí ó súnmọ́ wa pẹ̀lú mọ̀ rẹ̀ gbogbo ohun tá à ń ṣe ní rí gbogbo tá à ń ṣe ní gbọ́ nígbà tí ọlọ́run bá sọ̀rọ̀ náà wàtàlá tó rán Musa àti Haruna lọ bá Firaun ọlọ́ni ìnáni ma'akuma mo wà pẹ̀lú yín báwo ló ṣe wà pẹ̀lú wọn asma'u wa ara gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátá ní gbọ́ ní fi rí eléyìí láti mọ̀ mọ̀ pé gbogbo ohun tá à ń ṣe táwọn bá lọ́lọ́ ọlọ́run bá ń rí wa káwa náà wá ṣe dáadáa tábà jáde sọ́kàn eléyìí ní gbogbo ìjọsìn tábà ṣe ìyẹn ní àfidépò tó ga láti wàá náà tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó nífẹ̀ẹ́ tọ́lọ́ náà nífẹ̀ẹ́ àwọn àlùmọ̀sìnì àwọn tí wọ́n ń ṣe nǹkan dáadáa torí tọ́lọ́run tán rò kan tọ́lọ́run bá gbọ̀ pé àpọ́lọ́run bá ń rí wọn ọlọ́ba ní wàmọ́ takónú mi sáàmì ó lè wà ní ìṣesí kan wàmọ́ tẹ́tùlù mínú min kùránì àbíkọ́ ọlọ́run ka alukùránì láàyè kan wà látà àmàlú nà mìnà àmàlẹ́ kódà ẹ̀ lè ṣiṣẹ́ kan ìrùn lẹ́ ń kí ni àwọn ilẹ̀ ń gbà ní iṣẹ́ hajj lẹ́ ń ṣe ni ẹ̀ ń ṣàdúrà ni ẹ̀ lè ṣiṣẹ́ kan illa kunna alaykum shuhuda àbíkámọ̀ òyìnbá ìtòfìdúnà fi ilé ti ń ṣe àwọn òyìnbá yìí ẹgbẹ́ kò pamọ́ sọ́lọ́wọ́n bá gbogbo ohun tá à ń ṣe káwa náà wá gbọ́ àdéhìí yé dáadáa ká náà máa sin lọ́hùn bí ìgbà pé àwa náà rí tá a bá tiẹ̀ rí ká mọ̀ pé òun rí wa àkọ́kọ́ yẹn tí ò bá tiẹ̀ jẹ làwọn ò róhùn ṣùgbọ́n ká tiẹ̀ dà sọ́kàn ìgbà pàwa náà rí nǹkan ní àdéhìí nǹkan méjì ló kó sínú ọ̀ọ́dáàdì sọ́kàn ìgbà pọ̀ òun rí ọlọ́run tọ́ba tẹ̀ wá rí ah, dàdí sọ́kàn ẹ̀ èkejì kí wá ní pé òun tiẹ̀ wá ń rí wọ tọ́ba ní méjèèjì fi sọ́kàn á ìjọsìn rẹ yóò pé dáadáa kò wá ń jẹ́ orí ìjọsìn pé gbogbo òṣèṣì tó bá ń ṣe bí ọ̀ ṣe wá wà mí ìyẹn lọ́ fi dé ipò tí ó ga tó jẹ́ ipò ẹlẹ́ẹ̀kẹ́ tàbí ẹ̀pọ̀ náà ló ga jù àìpé ní gbogbo mùsínù gbogbo ẹni tó dépò mùsínù ta lè rí pé ó dé séjẹ lẹ́ẹ̀kẹta yóò jẹ́ múmin yóò tún jẹ́ muslim bákan gbogbo ẹni tó jẹ́pò múmin tó dépò ìmánì tó pé yóò jẹ́ muslim torí pé ìmánì ni àárín tó wà lẹ́ẹ̀kejì ṣùgbọ́n gbogbo tó jẹ́ mùsùlùmí kọ́lá lè pè ní múmi ní òdodo kọ́lá lè pè ní mùsìn torí pé àwọn ọkọ̀ méjèèjì ń tọ́gbẹ́ ajú ìsìláàmù lásán lọ káwa gbìyànjú káwa ń kó ẹlẹ́kẹta yìí nítorí ó dàní tí ó sì pé jù ní ṣùgbọ́n iṣẹ́ rí làásì débẹ̀ àmọ́ sọ́wọ́ tọ́lọ́wọ́n ọba ọba àlèkèọ́lá ilé ní ànábà mùsùlùmí ló fi fún jìbìrì lẹ́sì nípa ìbéèrè ẹlẹ́kẹta mẹ́tẹ̀ẹ̀ta yìí náà là ń pè ní mọ̀rọ́ tìbò àwọn ìpele ẹ̀sìn ìpele àkọ́kọ́ tó náà ló wà ńlẹ̀ al-islam ìpele ẹlẹ́kejì tó tún ga jùlọ ó ní al-iman ìpele ẹlẹ́kẹta tẹ́kùn ló wá ga jù náà ní al-ihsan. nà lẹ́yìn eléyìí Jibril tó wá ń tẹ̀síwájú pé akhbirni ani sa'a irẹ́ Muhammad fún mi ń rò ń pa as-sa'a pé bí ṣe ti tẹ̀lé ọjọ́ ọ̀gbẹ́ǹde alikiyama Jibril ní kí ànábì fún ní ìrù eléyìí báyìí yìí ànábì ò fún jìbìrì nírò rẹ̀ tí lànàbì sọ ànábì ní mọ̀lìmọ̀sùlù àníhá bí alámọ̀mìnà sàìl ẹni tá à ń bi léèrè eléyìí kò mọ̀ jẹ́ ní kí ń béèrè lọ́wọ́ rẹ̀ lọ ìyẹn pé òun náà mọ̀ bẹ́ni tí ń béèrè náà ò ṣe bí ò ṣe mọ̀ òun náà mọ̀ ìyẹn pé ní ọjọ́ tálùkì àmọ́ ó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ó mọ̀ ọlọ́run bá sọ́hánà wa tààlà kò fi ẹnì kankan nínú mọ̀ kọ̀ọ̀kọ̀ tí ẹ kọ́ lọ nìkan ló mọ̀ ni ìlànà bá sọ́hánà wa tààlà ń sọ fáwọn ẹ̀pẹ́ ní yas'alunaka 'ani s-sa'ati ayyana mursaha àwọn bí ẹlẹ́yìn èrè ń pa ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlìkíyàmọ̀ pé njẹ́ òtí ẹ̀mí ó wáyé ọlọ́run ní fíìmù anta min zikraha kò tẹ́ kò kẹ́ ìyẹn àfihàn rẹ ìlàrọ̀ bí ha àhà bí ó ṣe wá wáyé bí ó ṣe ṣẹlẹ̀ ọ̀dọ̀ náà bá rẹ náà ni ìmọ̀ gbogbo ẹ̀ wà kò sí lọ́dọ̀ ẹnìkankan àfihàn Muhammad tá àfihàn ẹnìkankan nínú àwọn òjíṣẹ́ kódà màláíkà àfihàn wọn nítorí kàn wọ́n ni pé ìnáma àǹtà máa ń yàtọ̀ ní tó kàn wọ́n ni pé kọ́ ọ ṣe àlàyé fẹ́ni tó bá fẹ́ páyọ̀ ọjọ́ ọjọ́ àkẹ́hámọ́ ń bọ̀ o ayé ó parẹ́ o ọ̀run ó dé o ní tó kàn wọ́n nu. ìgbọ́n pé ọjọ́ báyìí lọ́jọ́ gbéńdé ó ṣẹlẹ̀ ọlọ́run láàfin yìí rẹ̀ so ayé àyè nù bákan ọlọ́run bá wa tó jọ báyìí náà nù ayé one eighty seven. ọlọ́ni yẹ̀sàlónẹ́kà ànìsá àti àyànà mùrùsáà ọmọ bí ẹ léèrè nípa ọjọ́ ọ̀gbìn dàlìkan pé ìgbà oní òwàyè gan kó lè ìnámọ̀ ẹlẹ́mọ̀ àyíǹda rọ̀bì sọ pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba mi ló wà ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba mi ló wà nínú àwọn kọ̀kọ̀ tí ọlọ́run bá sọ àná àtàlá tí ó fi mọ ẹnì kankan nù ìyẹn lọ́run bá ń sọ fún wa nínú súrátù Luqman ní àyà tó parí ọlọ́ni inna Allaha indahu ilmu sáà ìmọ̀ ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlìkìyàmọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló wà o ọjọ́ wo ni ó ṣẹlẹ̀ ọlọ́run ọba nìkan náà ló mọ̀ kò fi mọ ẹnì kankan nínú àwọn ẹ̀dá rẹ̀ èèyàn sì ní máa tú eléyìí wò ó wà ní fayil Bukhari ní hadithi Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé mafatihul ghaib khams àwọn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ márùn-ún ni wọ́n ìyẹn pé márùn-ún ló wà ní ọ̀rọ̀ yìí ni àmì tó wà tó jẹ́ pé ní ọlọ́run sọ láàyè ni. anabi ní la ya'lamuha illa Allah kò sẹ́ni tó mọ̀ yàfọ́ lọ́n anabi wa káyà yìí fún wa pé inna Allaha indahu ilmu sa'a ọlọ́run bá ló mọ ọjọ́ tálíkì àrùn ó ṣẹlẹ̀ tí a bá réyìn ẹ̀kan lénìí tí ń sọ pé ọjọ́ báyìí déètì báyìí màlìkíámù ó ṣẹlẹ̀ irọ́ ní nípa fún wa kò sẹ́ni tó mọ̀ kò mọ̀ déètì ẹ̀ ṣùgbọ́n kan hadith kan tó lọ́n fi kí ànábì fi yàn pé ọjọ́ júmọ̀ ni ìgbà tí ń sọ pé ọjọ́ júmọ̀ ni Adam john ló wà lùjánná ọjọ́ ọ̀nà ọlọ́run sọ kalẹ̀ sínú ilẹ̀ ànábì àánú àmọ́ tàkó mọ̀ sáà àlìkíámù ó sì ní ṣẹlẹ̀ ìlà àfihàn àfikó jẹ́ ọjọ́ júmọ̀ náà ni júmọ̀ ó wá ní àmọ́dé tiẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ ẹnikẹ́ni tí máa ń pàkó mọ́ra kó o mọ n tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀gbẹ́ndé alikiyama àfọ̀n pé òun mọjọ́ talikiyama ó ṣẹlẹ̀ irọ́ nípa pópera rẹ̀ láàfa èèyàn burúkú ni à ń bèèrè kó tẹ̀tọ́ wájú pé ní òun àfa òun òun ò já àfa calculation kan lòun ṣe lòun pé déètì báyìí lalikiyama ṣẹlẹ̀ irọ́ nípa ọlọ́run fún mẹ́ni kankan ẹni tó dáa jù nínú àwọn ẹ̀dá ọlọ́run náà lànàbí wa Muhammad ló sọ fún Jibril pé ní ẹni tó ń bi òmọ́ ẹni tí ń bi lọ ẹni tó dáa jù nínú àwọn mọ̀láìkà ó ní Jibril lànàbí ti fi pé òun ló mọ̀ Jibril náà jiyàn pé àwọn mọ̀lẹ́kà mọ̀ ń tiwa òun ló sì dáa jù nínú wọn. òun ló mọ̀ bàtà níbi tó yẹ Jibril náà dákẹ́ ni yẹn pé kò sẹ́ni tó mọ̀ ẹni tó dáa jù mọ̀lẹ́kà ò mọ̀ bákan náà ẹni tó dáa jù náà àwọn ẹ̀dá abara nú àwọn ànábì ọlọ́run fún àmọ́ ètò ìmọ̀ padà jáde náà pé ìmọ̀ ẹ̀yí ò sí lọ́dọ̀ ẹnìkan àyàfọ́ ọlọ́run ọba kí n ṣe téèyàn máa ń jòkó tì pé mo fẹ́ gbá rìsáàtì kan lórí kíni lórí déètì ìjọba lùkẹ́ àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀ǹdẹ́ bá ń ṣe yìí kò ní ṣe tó bá jáde sọ́kàn yìí gan pé òun mọ̀ ní sọ́ọ́ ní kèfèrí pèpèlé ò sí nu tọ́lọ́run ọba sùfàánù wàtàrà tó fi ràn wá ìlọ́run fi sọ fún mi pé ní fíìmù anta mi ń fi kẹ̀rọ ọ̀ha ìyín ò kánwọ́ ní tó kàn wá ní kánú arákùnrin kan wá bá nígbà mọ̀sánmọ́sán sọ́lá ó ní ìgbà òlàlẹ̀ kí á mú ó ṣẹlẹ̀ ẹ̀rí ìgbà òlàlẹ̀ kí á mú ó ṣẹlẹ̀ ìgbà nígbà mọ̀sánmọ́sán sọ́lá tó lọ́n fún lọ́gbọ́n àtòyè ní tó kan arákùnrin yìí lànàbí fi dá lóhùn ànádé ní fàmọ́ẹ́fà àdádùkàlàhà kí ni ṣùgbọ́n tó kàn wọ́n ni pé kí ló ń ṣe lẹ̀ kí ni pèsè rẹ tó ń pèsè kalẹ̀ díjọ́ yìí ètò yẹ kí gbogbo àwọn àfáìsì náà mọ̀ sọ fáwọn èèyàn pé ẹ ọlọ́run ẹ ṣiṣẹ́ lẹ̀ díjọ́ yìí lè bọ́ lọ́nà bá sùfàánù wa tààrà àgbà pé wà lè yàn zòrò yá yọ lẹ́sìn náà mọ́tàkùnlá wà lè yàn zòrò ìyẹn pé kẹ́nìkọ̀ọ̀kan máa wo mọ́ẹ́fà tẹ́kì kí n tí ó máa ṣe lẹ́dọ̀ọ́lá lè bọ́ lọ́nà bá sùfàánù wa tààrà ti sọ ọ̀rọ̀ báyìí nínú sọ́ọ̀tọ̀ àṣẹ. kí n kálukú máa wo ìtí ń pèsè lẹ́ẹ̀dọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ́ ètò kan àwa nu ṣùgbọ́n ká máa ní ìjọba yìí ní òṣèlẹ̀ kọ́ wa ní ìmọ̀lọ́ fi rinlẹ̀ fáwọn èèyàn àìmọ̀kan nìyí àdùn ni. náà mú ní ẹ̀kọ́ tá a rí kọ́ńbì ni pé anábìrà Muhammad sallallahu alayhi wa sallam tó ti bó jẹ́ pé òun náà ni akramu khalqi indallah òun náà ni ó jẹ́ ni àpọ́nlé jù lọ́dọ̀ ọlọ́run ọba wà álámùn ibad bẹ̀là òun náà ni nínú àwọn ẹ̀dá ọlọ́run ló nímọ̀ jù ẹnikẹ́ni tí ó délé ní tó ní ìmọ̀ tòun tójú tànẹ́bì lọ nínú ẹ̀sìn ànù nìyí kì í sí ìsìláàmù lòun ṣe mọ́ tó ń ti bọ́lọ̀ ṣe fànẹ́bí mọ̀ yìí ìfànẹ́bí ò mọ̀ ànẹ́bí ò sọ. àìsọ yìí náà sì ni ìyóò ńlá jìbìrú bẹ́ẹ̀ náà lànàbí ti rí pé ìwọ náà mọ̀ tó ń sọ pé ó mọ̀ eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé n tá àbámọ̀ kò sí bá a ti lè wo tó torí gbogbo bá a ti lè wo tó ń díẹ̀ sí ọ̀tá ànẹ́bí ọlọ́run ọ̀tá màláíkà n tá àbámọ̀ kálámọ̀ àwọn afáàbí sọ pé ní ìwà aregan ni ìwà àfáà gidi ni kárí pé n tí ò bá mọ̀ kó sọ pé òun mọ̀ ìwà gidi ni kódà á kà kún ìmọ̀ gan àrínà sọ́lá tó ní pé wallahu a'lam kéèyàn sọ pé ọlọ́run ọba ló nímọ̀ ju gbogbo nǹkan lọ àwọn òmí máa ń pa nǹkan yìí àní ìsọ́lá sọ pé nísòlè ẹ̀lìm ìyẹn gan-an ìdajì ìmọ̀ ni ìdajì ìmọ̀ ni pé níta àbámọ̀ ká sọ pé àmọ́ o pé ìdajì ìmọ̀ ni. a nínú àwọn àfẹ́sìn tó yẹ pé eléyìí kì í wúwo fún wọn láti sọ jáde tó béèrè ọ̀rọ̀ alimami Malik rahimahullah ta'ala nígbà tí wọ́n wà láyé àwọn aráàlú kan wọ́n gbé èèyàn kan dìde láti wá béèrè àwọn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ Imam Malik ẹ̀pẹ́ ogun tí àwa fi ń gbádùn ń sìn kò sí láyé gbà wọn pé kákan kọlu àfa kó sì mọ̀ dá lóun lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí yín fáwọn wọ́n sì ẹ̀sìn ìrìn àjò lọ bí tá àfa bá wà ní ìyẹn náà fi mọ pàtàkì náà fi mọ iyì ìmọ̀jà wa lọ torúpọ̀ ṣe wàhálà fún un. nkàlùkù wa dáfa tó wá jọ farakùnrin yìí pé bẹ́ẹ̀ mi náà béèrè báyìí bẹ́ẹ̀ mi náà béèrè wa Malik Madina. ẹyin bara yìí se wọ́n bere bere ọ̀rọ̀ lọ́wọ́ alimam Malik iberi ń bi ogoji yi ti imam Malik ti ń sọ pé Allahu alam ọlọ́run ló ní mọ̀ nípa ẹ̀mẹ́lẹ́ ẹ̀mẹ́lẹ́ aláwàlámù tí mo ṣe wàhálà wàhálà ẹ̀mọ́ ibi tí mo ti wá ní. alimami Malik wọn wo ibi tó ti wá o kan wá máa sọ tí wọn mọ wọn tún fún un létí pé sọ fún àtúnrin wa pé Malik lòun ò mọ ìdájọ́ eléyìí so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ni ìlànà fún àwọn fáìsì tó ní gbogbo ẹni tí bá ń gbé dáhùn gbogbo tó ń béèrè lọ́wọ́ rẹ̀ ká pé ó ti fẹ́ di wèrè mu torí wípé ní ọ̀rọ̀ ẹ̀sìn ètò lágbàní téèyàn bá mọ̀ ń pa rẹ̀ kéèyàn má dà sí. ṣùgbọ́n lẹ́ni àárẹ̀ tí ò tiẹ̀ mọ̀ kankan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ó gbéra rẹ̀ pé ẹ máa bí mi ló ti máa dọ̀rọ̀ ẹ̀sìn rú márùn yẹn lọ́wọ́. ilé iṣẹ́ ìlànà àwọn àáfàá gidi àkọ́ mọ̀ ń sá fún béèlè nínú ìbáná táwọn àáfàá ẹni ìṣíwájú bá pọ̀ ń bì kan tó bá ń gbé béèlè rẹ̀ nìkan yóò ti sẹ́nìkejì yóò ti sẹ́nìkejì tí èèpadà ògbọ́n àti sí àwọn òkè ẹ máa gbé bọ̀wádọ̀ mi èmi mo ka èmi mo sọ kọ́dà rẹ̀ ń tó dọ̀ pé ní ẹ̀ ń dá fatuwa lẹ́yìn mi èmi ni ẹ jẹ́ kí n máa dá tí ó sì sí mọ̀ kankan lẹ̀ àrẹ tó náà jẹ́ mufti tó tó ń bínú pé a èmi ló yẹ kí n jẹ́ àìbò lẹ́sìn máa dájú ẹ̀sìn níbi tí mo wà àáfàá gidi èyí e ṣe báyìí ẹ̀rí ẹ̀wọ̀n mọ̀ ẹ́ lìkítà náà rẹ̀ kó Allahu alam òun náà máa fi ń kọ̀wé pé ní la yufta wa malikun bil madina ẹgbẹ́rún máa ti fatuwa èèyàn kò ní ti fatuwa tí mọ́lìkì ti wà mọ̀dínà ìyẹn pé láyé ìmọ̀ mọ́lìkì kò sẹ́ni tí ó àfi kó gbọ́dọ̀ mọ́lìkì ní bó ṣe já àfa àgbà tó sórí tó ń ti bẹ́ẹ̀ náà bó tó ṣe làmìlaka òun ló tó ń sọ pé á ah, ìhùn mọ̀ nǹkan yìí kò sí tìjú ń bẹ̀. ṣùgbọ́n ká máa rí pé ah, tí ìbá dáhùn tí wọ́n ní mọ̀ wò pé olódò ni mí báyìí wọ́n ní mọ̀ wò ni ó já ntẹ́yìn ọ̀gá mọ̀ kó sọ pé òun mọ̀ nǹkan báyìí àbí ẹ padà wá kí n bá yín gbìyànjú rẹ̀ báyìí àbẹ́ ẹ lọ́ọ́dọ̀ ẹni báyìí. àbí èmi náà tó bá yín béèrè lọ́wọ́ àtàn mọ́jú wa lọ ntí oyè ọmọlúwàbí nu torípé ntí ń sọ̀rọ̀ ń pa atọ́ lọ́hùn ọ̀rọ̀ rẹ̀ léwu gan ìyẹn lọ́rọ̀ fatuwa àbọ̀rọ̀ àńdá ló fi lágbára. kìí sọ̀rọ̀ ara rẹ̀ ní sọ ọrọ ń pa àtọ̀lọ́run bá ní tó bá pẹ́ ní náàmù ntí ẹni tó sọ fún ọgbọ̀n náà ọlọ́run ló sọ pé nǹkan yìí dá tó bá ní ńlá rárá kò dá tó ń sọ fún pé ní ló sọ pé nǹkan yìí ò dá ìyẹn ló fi lágbára kéèyàn láì ní ilé ànábì sọ fún wọn pé ní ọlọ́run ọba mi ṣe léèwọ̀ fún wọn àlùfàwà ìwà jákujàku ìṣesí tí ò dáa bí a ṣe sì ná àǹjalè máa fọ́hàrọ̀ mí ní àwà máa bá tọ̀lù àwọn tí ò dáa nínú wà èyí tó hàn àti tó pamọ́ wàlì ìfìmọ̀ àbíwá ẹ̀ṣẹ̀ wàlì báàgì àdọ́tẹ̀ àtẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọlọ́run fẹ́ ọlọ́ni wa an tushriku billah mọ́lámù united bíi sultana àbí tó bá jẹ́ pàbámbarì gbogbo ẹ̀ kéèyàn máa ṣẹ̀bọ̀ sọ́lọ́n ìtọ́lọ̀ ní kéèyàn ṣe kéèyàn wá máa ṣe kó máa lọ wórogún fọ́lọ̀ ní tó tóbi jù ní ọlọ́run á parí ayé àyípẹ́ ní wa an taqulu ala Allahi ma la ta'lamun àbí kẹ́ ẹ máa sọ ń tẹ́ mọ̀ nínú ẹ̀sìn ìyẹn pé ẹni tí ń dájú ẹ̀sìn lórí tí ó mọ̀ ọ̀rọ̀ ẹlẹ́wu gan nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ gbàǹkọ̀gbìn ìyẹn ló fà táwọn afọ àbá tún gbìyànjú tán gbìyànjú lọ ní tán fún mọ́ ń parí náà ní pé wallahu àálàm ẹ̀rí wọn sì ní tijú láti sọ pé nǹkan yóò èmi ò mọ̀ ilé iná wà tó dáa tó yẹ kí gbogbo àwa akẹ́kọ̀ọ́ kọ́ látara ìdáhùn ànẹ́bì nígbà tó ń béèrè nípa ǹjọ́ òlànà kíámù ó ṣẹlẹ̀ yìí bákan náà kakọ ní ara àwọn ẹni ìṣíwájú wa tó yẹ pé ní ìtìwọ̀n ò bá mọ̀ wọ́n sọ pé ní àwọn ọmọ náà ni wọn ní tijú láti sọ pé àwọn ọmọ ti wọn ọmọ ilé yóò bòyàn kù pẹpẹ tó béèrè lọ́wọ́ wa gan ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ gidi ni yóò tún jápọn lé lójú rẹ̀ pé ah, àfa dáadáa lẹni yìí kò tàn mí kò sọ ní tí kò mọ̀ fún mi kò padà lọ́bọ̀ fún mi. náà nígbà tí wa sọ ilé pé èmi tó ń bi ní òmọ̀gẹ́ bí wọ́n tó ń bi mí bí wọ́n náà ò ṣe mọ́ tí jìbìrì ò sì dínà rẹ̀ jìbìrì wàá béèrè nǹkan mìíràn pé ní àbírí ni an àmọ̀ràn ti hà wá fún mi rùn pa àmì rẹ̀ àbírí ni an àmọ̀ràn ti hà fún mi rùn pa àmì ìṣẹ̀lẹ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ alìkìámọ̀ táwọn ká alìkìámọ̀ ó ti súnmọ́ téèyàn bá ti mọjọ́ tí nǹkan ìṣẹ̀lẹ̀ yẹn lè máa mi ẹ̀yìn ẹ kò sí tó burú bẹ́ẹ̀ lákòójú yẹn sì ọjọ́ òní èyàn ò bímọ èyàn ò mọ pé alágbájá tó ṣe ìyàwó búra déètì báyìí ní obìmọ déètì báyìí ní obìmọ kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n àmì kó ah, èyàn fẹ́ bímọ kí láti mọ̀ mìíràn ó bá lóyún àmì kó fẹ́ bímọ ni àbíjọ́ olòjó rọ̀ lọ́dún pa yóò rọ̀ déètì báyìí yóò rọ̀ déètì báyìí kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n kí láàmì kójọ fẹ́ rọ àrá ara ń sán afẹ́fẹ́ ń mọ alikiyama tí ń bọ̀ tó lámì ni àmọ́jọ́ tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n láwọn àmì tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó ṣàlàyé fún wa bákan náà láwọn àmì tí anábìwá muhammed ọ̀sánlá náà ṣàlàyé rẹ̀ fún wa pé àmì yóò àmì pálíkìámà pé ọ̀sánmọ́ni ọlọ́ọ̀bá ń sọ fún anú muhammed àyà kẹjọ àyà kejìdínlógún tí ṣe eighteen ọlọ́ni fàhálì yanzuruna illa sa'ata an ta'tiyahum baghtata ṣé àwọn tí aníkàṣe tọ́lọ́run tán ẹ̀sìn lọ́run yìí ṣé n tán retí ní kálíkì àwọn kan wàá bá wọn lójijì ọlọ́ni fàkọ́dí jẹ́ àṣọ̀rọ̀ tó wà tó jẹ́ pé àwọn àmì àlìkìyàmọ̀ yìí ò ti wá yẹn kó ti n ti ń ṣẹlẹ̀ àlìkìyàmọ̀ tó lámì ni àmì náà ni ó jẹ́ kéèyàn tètè mọ ṣiṣẹ́ rẹ pé àlìkìyàmọ̀ súnmọ́ àwọn àmì yìí oríṣiríṣi náà àfáàsọ ń pa rẹ̀ wọ́n máa pín sọ́nà mẹ́ta pé àwọn nǹkan ti ṣẹlẹ̀ ó ti lọ. àwọn àmì kan wà tó yẹ pé ní ń ṣẹlẹ̀ báyìí náà lọ́wọ́lọ́wọ́ àwọn nǹkan wà tó yẹ pé yóò padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú dẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí wọ́n àlùkìyàmọ̀ ṣẹlẹ̀ náà ni wọ́n fi pín ẹ sí àṣọrọ́tò sá àti sógóró ara àwọn sógóró àwọn kéékèèké ní tó ti ń ṣẹlẹ̀ tí mi ò sì tí ì ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ àṣìláwọn àṣìrọ́tò fa àti àlùkòbọ̀rọ̀ àwọn ètò yẹ pé gbàǹkọ́ gbèlè àwọn táwọn bá ti ṣẹlẹ̀ báyìí àlìkìámà ó yóò dúró ni. kọ́ nínú àwọn èyí tó ti lọ táwọn ẹbí ni yóò ṣẹlẹ̀ òun náà ni gbígbé dìde ànábì ànábì ni bọ̀ẹ́sítú wàsá àkàtẹ́yìn ìyẹn pé gbígbé dìde ni àtàlìkìámà bó ti jọ wà fẹ́ra wọn rè gbígbá anábì dìde ara pálíkì àmọ̀ súnmọ́ ni ikú anábì ara pálíkì àmọ̀ súnmọ́ ni àìwá mọ̀ àwọn àmì míì míì mi tó ti ń ṣẹlẹ̀ àmì ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ náà àmì kéèké tánábì sọ níbi kí màmá sí ń lẹ̀ mọ́ ẹ̀rí pé mọ̀ gidi kò pọ̀ mọ́ kí àmọ̀ kan wá balẹ̀ ká máa mutí káàkiri wọn ibi tẹ̀tẹ̀ rí máa mutí ń sìn káyọ̀ máa ṣe zìnà kí pípa yẹn pọ̀ ẹ máa gbọ́ pé àwọn èèyàn kan kú báyìí bóyá ìjàkálẹ̀ àrùn ni irú ìtí ń ṣe lọ́wọ́ báyìí àbí nǹkan míì náà nìyẹn kàn ní kó àrùn yẹn kàn kú lọ ara àrùn pálí kìámọ̀ pé ń súnmọ́ ni. àwọn ètò ìjẹ gbàǹkọ̀gbì náà ń bọ̀ tó yẹ pé ń sàyẹn bá tiẹ̀ ti ṣẹlẹ̀ àlìkìámọ̀ dùn ni bí kí mo fi dàjà àlìjáde kánà bí ẹ̀fà sọ̀kalẹ̀ kí máa di wá ẹ̀rí ẹni tó mọ̀ ẹjọ́ pin rẹ̀ nu bí kí oòrùn lọ wọ̀ níbi tí ti ń ara àwọn ẹ̀rí fún àwọn àfa àkọtírà púpọ̀ lórí eléyìí tó ń ṣàlàyé àwọn àmì ìgbẹ̀yìngbà ṣùgbọ́n ìta náà ti dá dìbìrì lò lóhùn bí ànábì sọ díẹ̀ ńbẹ̀ fún un nígbà tí jìbìrì sọ eléyìí nígbà tó yẹ pé àwọn àmì sì wà tó hàn parí ànábì ò sọ pé ní òun mọ ilé ò sọ fún jìbìrì nù ẹ̀kọ́ mìíràn tún èyí tá a bá mọ̀ àá pa àmọ́ èyí tá a bá mọ̀ làá pé ní àmọ́ ń parẹ̀ èyí tá a bá tún mọ̀ta tó fi pamọ́ àtúnfìmọ̀ sáwọn nù tọ́lọ́ba subhanahu wa ta'ala tó sì gbélé rí ìyàkalẹ̀ pé àwọn tó bá nímọ̀ tó ń fi pamọ́ ọlọ́run ni wọ́n jìyà. bẹ́ẹ̀ kan náà lànà mi sọ fún ní mọ̀ nkátàmọ̀ ẹnìmọ́n ẹni tó bá nímọ̀ ń pa nkankan tó wá fi pamọ́ àlìjámọ̀ ńlọ ọ̀bẹ̀lẹ̀ jáàmù ìnànà ìyẹn pé ìjánu kan àtọ́ náà fi mọ̀ fà sínú náà àti ìta so ibi tí ọ̀rọ̀ ọmọ lágbára sínú èyí tó bá mọ̀ ọ́ sọ pé ọmọ èyí tó bá sì mọ̀ ọ́ sọ pé ọmọ nípa pé bó làlìkẹ́ àmọ́ ṣe ṣẹlẹ̀ ìjọ òní ìṣẹ̀lẹ̀ àmọ́ bí òmọ̀ yìí kò sí tàkùmọ́ra pé ó mọ̀ ṣùgbọ́n kí láàmì rẹ̀ ànábì mọ̀ yìí ó sì sọ ànábì sọ àwọn <clears throat> àmì ìgbẹ̀yìn ìgbà yìí ìyẹn náà láàfin máa kọ̀ntínú ní ìjọ mi bìí ní láì tààlà àbẹ̀lẹ́ wọn bá sọ tí ó mú wa dúró lórí òdodo kó ṣàlékún àgbọ́yé mọ́ ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣàlékún ìgbàgbọ́ wa bákan náà kí ó tọ́ wa sí ọ̀nà kí ó mọ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa nù sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi